kì í burú títí tí kò má kẹ́nìkan mọ́ ni o gómìnà ìpínlẹ̀ borno ọ̀jọ̀gbọ́n zulum ṣe àbẹ̀wò sí abba kyari tó jọmọ ìlú rẹ̀ bẹ́ẹ̀ náà ni gómìnà àná nípínlẹ̀ borno náà gómìnà shettima tá a mọ̀ sí sẹ́nitọ̀ shettima náà ṣe àbẹ̀wò wọ́n jọ ṣàbẹ̀wò sí abba kyari nínú ilé rẹ̀ ni wọ́n sì sẹ́nu wúyẹ́wúyẹ́ bí àdúrà àwọn mùsùlùmí láti gbàdúrà pé ọlọ́run ó yọ ọ́ nínú àgàgà tó kóra rẹ̀ sí o gbàdúrà ó gbà bí ò ọ̀dọ̀wọ́ ọlọ́run ah ọlọ́run ó ṣàánú ìròyìn náà rèé kò jù báyìí lọ ẹgbọ́n tí wọ́n sọ. Thank I mean, I don't